إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا قلت atọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀sán tọ́lọ́run bá sùpánà ọ̀tọ̀ aládá látara yẹ̀pẹ̀ ó dá ìyàwó rẹ̀ tọ́lọ̀ sí àwa tó jẹ́ ìyá àwa gbogbo ẹ̀dá látara rẹ̀ àwọn kan láti àyà rẹ̀ ó ti dá. gbàtọ́lọ́run bá sùpánà ọ̀tọ̀ aládá tó dá ádámù àwọn ẹ̀dá mi ti ń bẹ gẹ́gẹ́ bá ṣe rí kàní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nínú ẹ̀dá títí bẹ náà ní àwọn màláíkà àtàwọn àlùjẹ̀nu tó yẹ pé ní àwọn náà ní baba ńlá tiwọn tó jẹ́ pinlẹ̀ wọn wọn náà ní Iblis táwọn sí àṣàìtọ́n ọlọ́run bá yẹ kí ọlọ́run sọ fún àwọn Al-Qur'an pé ní wàyí ni qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa ọlọ́run ní à ń sọ fún àwọn màláíkà pé ní àádá sórílẹ̀ àlééfà àwọn tó wà máa gbé lulẹ̀ tó wọ́n máa láyé amọ̀lẹ́ka sọ fọ́nà pé káàlù àtẹ́jà àlùfí àmọ́ ìlúfíyà wọ̀lẹ́sì nìmọ̀ tí èsì pé àwọn tó dá sórílẹ̀ tó bá délé ayé tí èsì pé àwọn adẹ́jẹlẹ̀ máa para wọn máa ṣèbàjẹ́ ńbẹ wà láhìlú nùsàbẹ̀ ṣùgbọ́n hàmdíkà wà lọ́wọ́ ìṣọ̀lá àwọn tó sì dáre à ń ṣàfọ̀mọ́ rẹ à ń gbé tóbi sẹ́yìn ò ti tó kó yẹ pé ní àtọ́mọdá yìí tó máa ṣẹ lọ torí pé sí àmọ̀lẹ́kà lẹ́nu àwọn ń ṣàfọ̀mọ́ lọ́nu nígbà kan sígbà kan wọ́n ẹ̀yá wọn bẹ́ẹ̀ wọ́n yẹ ṣẹ lọ́nu ọlọ́mọ sọ̀rọ̀ ọ̀tọ̀ alá olóyìn wọn pé ní láyé àsúnà lọ́ha máa àmọ́rọ̀kùn wọ̀nyẹ́ fún àdúgbò náà máa yòókù ọ̀rọ̀ wọ́n yẹ ṣẹ lọ́nu tọ́lọ́run bá pa láṣẹ pé ká náà ni ọlọ́ba subhanahu wa ta'ala nígbà tó dá Adam ó fi hàn pé ní àmàlẹ́kà tó ń bẹ lásìkò gbà kí wọ́n lọ fi hàn pé àlùjànnú náà ti ń bẹ tó ẹ̀kọ́ àbálá tiwọn náà ní Iblis nígbà tí ọlọ́ba subhanahu wa dá Adam àmàlẹ́kà ló kọjá bẹ́ẹ̀ bákan náà ní Iblis tó jẹ́ ṣe ìtọ́ọ̀lù ọ̀nà ẹ̀rí kọjá nígbà tí ádámù wà ní sọ̀rọ̀sọ̀rọ̀ níta àmọ́ àmọ́ àmọ́ pé àmọ́ tó bá ti gbẹ tó bá ti lé ọlásìkò gbà wọn ni pẹpẹ látara yẹpẹ ni ẹni ẹlẹ́kùnrin mi adá látara tíìn yẹpẹ tá a ti fomi sí lórí tíìn ọlọ́run yẹpẹ adá látara sọ̀rọ̀sọ̀rọ̀ ó padà di níta padà mọ́ tó le tá a bá fi omi sí nǹkan tó bá ti le tó ti gbẹ wọ́n ní ṣètọ́nù fọwọ́ bá ó fọwọ́ kan ó rí kó dún wọnú ẹnì kí tá a bá mọ kókó lẹ̀ tó bá ní ònínú yóò dùn wọ́n ní ajẹ́ pé ńgbà tó ti dún yìí òun lè mọ rí nǹkan fi sí lára tí ó lè mọ wọnú ẹ̀ káyipẹ́ tí ó lu òní ìtọ́nà dá káyipẹ́ tó wà bọ́rọ̀ gidi ní gbogbo òròrí tó ń bá gbé wá kò ní mọ kò ní mọ rí pé wọ́n lé sí lára àti bí ìṣètò ìlọ ẹ̀dá tó ń dá yìí wọ́n sì mọ rí penetrate wọ́n mọ kó nǹkan sí nínú lẹ́yìn ìgbà lọ́nà lọ́ba sùpánà ọ̀tà áyá lọ́wọ́ fẹ́ fi ọlá ádámù rẹ̀ tọ́lọ́ba sùpánà ọ̀tà lápá tí ó sọ fún àmàlẹ́kà gbogbo nǹkan tó dá kíló pa nǹkan wọ̀nyí tí wọ́n mọ̀ nínú àwọn tó wà pẹ̀lú wọn gbà náà ni ìbùlísì tá pẹ̀lú ṣe ìtọ́nù náà wọ́n ẹjọ́ mọ́ tọ́lọ́ba sùpánà ọ̀tà wa ní kí ádámù sọ fún wọn lẹ́yìn ìgbà náà wọn ni wà kúnlẹ̀ sùdúdú lè áàdà náà ẹ̀tẹ̀ bá fún ádámù ẹ̀sìn kúnlẹ̀ lè mọ̀lá ìka sùdúdú lè áàdàmù sùdúdú lè áàdàmù ẹ̀tẹ̀ bá fún ádámù ẹ̀rìn ọlọ́run bá fún mọ̀lẹ́ka bẹ́ẹ̀ fàṣájà àdúgbò gbogbo wọn tẹríba ilà ìbùlísà ilà ìbùlísà àyàfi èṣù torí pé ní wá pẹ̀lú wọn pẹ̀lú àwọn mọ̀lẹ́kà lásìkò ẹ̀sìn mọ̀ fóun ti fẹ́ lé ní pé ẹ̀dá tó dá yìí òun ṣe kí sàfún òun ò gbà ó láti tẹ̀lébà fáadà ìtẹ̀lébà tó lọ́n sọ gbà omi ìpẹ́ká máa ń kéèyàn tẹ́lí bá ń sẹ̀ ẹ́rà àfàtì máa kó tiẹ̀ lé gẹ́gẹ́ bí ẹ̀mí rárá ìlànà tọ́lọ̀ ní ká fi sin lọ́n lásìkò nù ọlọ́run ní fi sìn ṣùgbọ́n kò sí kẹ́yìn kẹ́kẹ́ máa ń sìn àbà òun kọ̀ jálẹ̀ wà sẹ́kùbàrọ̀ kò kọ̀ lásán wà sẹ́kùbàrọ̀ ó tún ríra rẹ̀ ta báwo ní ṣe máa wá tẹ̀fẹ́lẹ̀ kódà nínú súra ní ọlọ́run nínú tó sọ pé àrọ̀ àìsàkà ìdí èrò pé ọmọ ìwé ẹ̀ṣá àbá lẹ́bi kàrám tààlẹ̀ yàtọ̀ tó à ń gbọ́ lábùjù mi lọ rí ní sọ yìí ó fọlọ́ ibòmíì ó ń pé kàlákítà ní mi náà ọdún èlò látara ná wọ́n kọ́ lákìtà ohun tí ọdún òun látara wa látara rẹ̀ pọ̀ ọlọ́sẹ̀ kí n máa tọ́rí bá fún bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń bí kọ́ bẹ̀rẹ̀ ti máa ní ṣe sí ẹni tí ò bá fẹ́ ṣe tọ́lọ̀ ń pa láṣẹ tí ó kàn yóò máa fi ṣẹ̀ ni. abawa sẹ́kì bá wà káàlẹ́ mi lẹ́nu káàfìrí mo sì wà nù ọ̀kẹ́fìrí eléyìí ló fi yẹ pé ìbùlí ó kẹwàá pẹ̀lú ọmọlẹ́ka ń gbà wọn kì í ṣe mọ̀láìkà tó kẹ́mọ̀ gbọ́tọ̀ oríṣiríṣi tẹ́mọ̀ nínú mọ̀lẹ́kà lòun náà ó dá alápọ̀nlé ní àpadà sí abúlé ló bá oṣù náà jẹ́ yókù lọ́rùn òun náà jọ ń sin náà tó kìí ṣe mọ̀lẹ́kà torí ròyìn mọ̀lẹ́kà ni pé láyà àsúná lọ́ha mọ́ àmọ̀rọ̀ hàn wọ́n ń ṣe lọ́run lọ́run bá pa wọn láṣẹ àwọn èèyàn àtàlùjẹ̀nu làwọn ṣe kí ni àwọn ṣe lọ́run nínú sùràtù káf ọlọ́run sọ pé ọkọ̀ àkáàlẹ́ mi ni pé àbúrúsì èyí ṣe nínú àwọn màláíkà ọlọ́run ọba ẹ̀rí láti gbà ń lówó afilẹ́lẹ́ka láti máa dààmú bàbá ńlá Adam tó yẹ pé ní yóò sì mọ lórí àwọn ọmọ rẹ̀ náà nígbà tó tí ó sọ fún Adam pé wọn lọ gbádùn dẹ́nà tó wà tìyàwó rẹ wákùlà mí ni àrọ́gàdà àìṣèṣì tó mà ẹ máa jẹ ẹ máa mú. níbẹ̀ bí ààyè bá ṣe gbà yín fàlà àtàkùrọ̀bù fàlà àtàkùrọ̀bà àbí ìṣàdá ó kẹ́bi àwọn nìkan ẹ̀mọ́ súnmọ́ ilé pàtàkì wọn náà mìíràn tọ́ lè mí nǹkan bá sínú alábòsí ìwọ́n ṣe ìtọ́nù gẹ́gẹ́ bí ìdílé kalẹ̀ tó sọ fọlọ́wọ́ bá lọ́bí àkíní ní ilé ayọ́ mi máa sóhun lọ́bí lára lílọ́gbẹ̀yìn kọ́lá ìdẹ́kàbílẹ̀ lè mú bọ́rí ọlọ́sìn ni a lọ lára ilẹ̀ ayé ọdún wa ti mà lóru dìgbà kan ó ti tọrọ rẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run la lọ lára ó sì ní ẹni lẹ́ka pé fábímọ àdùwọ̀ ìtàlì látà pọ̀lìsọ nínú ẹ̀rì làbìyà náà àjùmọ̀yìn pẹ̀lú ló sọ mọ́nu ó sọ mọ́ pé la àtọ̀dá ná màá dùn kó sì ní sèrọ́tọ̀ lùsẹ̀kì mo dún ọ̀nà tó tọ́ tó fẹ́ níbẹ̀ màá dún sílẹ̀ òní jẹ́ fẹ́ nìyí oríṣiríṣi nǹkan ló sọ pé òun ó ṣe láti fi sọ yẹn nù láti fi bá tèèyàn jẹ́ àkọ́kọ́ ẹni tó ti kọ́kọ́ bá tún lẹ́nu bàbá ńlá wa Adam àti ìyá ńlá wa Hawa èso yóò padà sí lẹ́tọ̀ fún wa pé ká lọ jẹ́ ara tó wọn wọn ní pé ní aláàdúlùkùnmọ̀ aláàṣájára tòlùkùnrin wà múlùkì làyàbùlà ẹ̀jẹ̀ ń tọ́ka sí yín ṣájára tó lè kúrò igi àjẹsẹ̀mí tẹ́lẹ̀ òní kúmú láéláé wàhùn kẹ́yìn náà yàgòlà àtúnlá tí ò ní jí ẹni ara ìfẹsẹ tọnu tọnu bá ṣe léwọ lọ́wọ́ mọ ṣe lẹsọ fún yàn tọjọ pé ní ó ṣe sábà bíi tí bàbá ara Adam alayhi salam ó fi ṣe lọ kó tó wá rí tuba kọlọ wá ní kó máa bọ lórílẹ̀ yẹn lọ́nà fún sọ fún àti àlùkùrá lè pín ní. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rí ṣètọ́nù ọ̀tá yín fàtẹ̀fìdú àdúgbò ẹ̀yìn ẹ̀mú lọ́ta ọ̀tá èèyàn kankan lòun ọ̀tá gbogbo ìran ọmọ ànábì Adam ní ṣètọ́nù àwọn èèyàn lè lọ́ta kan sí méjì sí mẹ́ta èèyàn lè mọ́ gan ṣùgbọ́n tẹ́lẹ̀ ọ̀tá tá a mọ̀ tó ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ láyé pé ní olùkúlù fi sílìmì káàfà ẹ̀wọ̀n ní ẹ̀sìn lórí ndí wàlá tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìgbésẹ̀ tẹ̀sù innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú ẹ̀ ọ̀tá tí ò pa mẹ́ni ẹ̀mí tó yẹ pé ní gbogbo yẹn ló mọ̀ kó lọ́ọ́ méje tẹ́ bá ní èṣù kẹ́sí ó ti lé nílé ka kó ní já aráyé ṣe ọlọ́wọ́ sọ ọ́nà ọ̀tá láti sọ pé ní máa lọ ẹni tó bá rí sọnù tó bá rí sọnù nínú wọn làǹlà àlejò àlejò mi ìwọ màá fi kóná wàmí mo tẹ̀lé àkàmì ìwà jùmọ̀ yìí àti gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ̀ àìpé ìlànà ti ṣe ìtọ́ọ̀nù ìlànà tí máa ń mú ní wọlé ni ó lé nílé ká bóun ní jẹ́ kí àwọn èèyàn rẹ́sìn ọlọ́run sìn òun náà wá fàyà sí sí pé illa ibadaka minhumul mukhlasin àyàfà àwọn ẹrú rẹ tó bá dúró déédéé fẹsẹ̀ tọ́lọ́run ní tọkàntọkàn tó ṣàfọmọ́ wọn ìyẹn nìkan ní ní gbámú ṣùgbọ́n ìdí bá gbámú òun sì wọn bọ́sẹ̀ sí sójú. eléyìí ni pé ní agbọ́dọ̀ mú ṣètọ́n èṣù táwọn sí ìbùlíìsì agbọ́dọ̀ mú lọ́ta wa ọ̀tá tó fojú hàn ní àgbọ̀dọ̀ rẹ̀ lálẹ́ kò fẹ́ ká ṣe dáadáa kò fẹ́ ká sórí ire torí kóun ti sọnù ní wọn wẹ́ ní kúra ìyẹn ní mùsùlùmí ní ògbọ́dọ̀ rẹ̀ lálẹ́ ọlọ́lẹ́ alámù áàdì ilé ìkọ̀ sẹ́bà tí wọ́n á dé òfin yín pé à ń là tábùdù ṣèitọ́ọ̀lù pé ẹ má ní ìlànà ṣèitọ́ọ̀lù ìyẹn ní fúlọ́pù yá sí ọlọ́run ti jáde lórí yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ lálẹ́ ṣèitọ́ọ̀lù ìnáwó lákùn àdúgbò mi ọ̀tá tó fojú ẹ̀ ní sí wà á ní ebùdó ní èmi ní kẹ́ ẹ máa sin ẹgbẹ̀rún ṣetán hàbà sirata mustaqim eléyìí lójú ọ̀nà tó tọ́ tó dúró lédi adépọ́nà méjì ló wà wájú ọmọ nìyẹn ìlànà ọlọ́run àti ìlànà ṣíṣù bóòlù àti wá ní nílànà èsì jẹ̀mọ́ bóòlù àti mọ́ yọ ọlọ́wọ́ níbi aburú èṣù níbi páńpẹ́ torí pọ́pọ̀lọpọ̀ alẹ́ ní ọ̀tá táàmù làbúra kẹ́kẹ́ sí là ń bá jà ẹlòmíì torí ẹ̀dẹ́ lẹ́mọ pé àwọn ọ̀tá mi pọ̀ ní ìjọ sọ márùn-ún wọn kò lè sọ àǹkà máa pé ọ̀tá táàmù àti táàmù ẹ̀rí pé ìtààmù ó ṣe pẹ́rẹ́ torí ara wa ṣùgbọ́n yẹn ń dààmú ara wọn lẹ́ni àmì jẹ ìjẹkújẹ àmì àní torí ọ̀tá mi ní ìkele bá borí ọ̀tá ọ̀tá rẹ wo ní gbóná wà olóòlò ló mọ̀ wọ́n àwọn ọ̀tá tó yóò mọ̀ ní ọ̀rọ̀ ẹsẹ̀ pẹ́lẹ́ bá ti mọ̀ wọ́n ṣùgbọ́n takata wa mọ̀ nǹkan o bóòlù ọ̀sẹ̀ sáfọ́ sí ọ̀nà ní àṣẹ ìtọ́nù èyí ó mọ sáfọ́ta tí ó mọ̀ yóò sì mọ kó sọ́wọ́ ọ̀tá tó mọ̀ tó lẹ́yìn tó lọ pé àwọn ọ̀tá ń lé o tí fi ń sín tí ń tí ń bo nǹkan mọ́lẹ̀ tí ń kó gèdè ọwọ́ ọ̀tá wọn ní kó ṣe ọwọ́ ọ̀tá tó lágbára gẹ́gẹ́ tó yẹ pé òfojú hàn ní sáfọ́tà tí ó mọ̀ ní ṣe lọ kó bá ńlọ kó sọ̀rọ̀ yìí tí òfojú hàn. àwa mùsùlùmí a gbọ́dọ̀ wọ̀ pé ní ṣèitọ́n ìlànà rẹ̀ ìlànà burúkú ni. nínú ọ̀nà tí mo fi sọnù oní ní àlùwàsíwàsá a máa kó àwọn ìròyìn ìròyìn burúkú a máa kó sí lọ́kàn ìròyìn tí ò dáa a máa kó sí lọ́kàn láti fi sọ nínú ìyẹn lọ́rọ̀ bá sọ àná tààlà tó fi ní ká máa wá sọ lọ́dọ̀ ọlọ́ni bí aburú rẹ̀ pé kó lè àrùn fún yọrọ bí nọ́ọ̀sì mọ̀lìkì nọ́ọ̀sì ìlànì nọ́ọ̀sì min ṣàgbé ìwàsíwàsí lẹ́fànàṣì ọlọ́ni ká wá sọ lọ́dọ̀ ọlọ́ níbi aburú ṣèitọ́n aliwàsíwàsí tí a máa kó ròyìn ròyìn ibùsọ̀kan yẹn ìjẹ́ a máa kárí bọnú a máa sá pamọ́ nígbà tí ẹ̀ bá nà ọlọ́ ara tí ètò ọ̀nà fi sọ nínú ròyìn ròyìn yìí kò sí ibi tí òfin lè gbé wá a gbé fi da ìtẹ́ yẹn bá ń ṣe ní dáadáa fi yẹn lọ́wọ́ ọba ń kírun sí ròyìn ròyìn òde ntọ́rọ̀ tẹ́lẹ̀ lọ́mọ ẹ̀rọ ìgbà tó bẹ méjì lọ́ba ọmọdé méjì mú kí ni ẹlòmíì gẹ́lẹ́ jókòó lé àlọ́ alágbèsè mo ti sàlọ́ aláìsí àbí ìṣe ṣé mo yasọ́ àbí ìyasọ́ ó lè lónìí lè kó mẹ́rin torí pé tó fẹ́ ṣe ṣe tán ló fẹ́ kó ṣe. lọ́wọ́ gbọ́ pé pèsè tọ́lọ́ pé ṣé kí n lọ ní àbí mọ́ lọ tó jẹ́ pé tó dáa. ara ròyìn ròyìn ṣe ìtọ́nu mọ́ kó bá nínú. anílùú Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà ló bá ń jọ kan. nínú àwọn ọmọ orí lọ́kẹ́ wa ṣé nǹkan kan náà pé ó tóbi ká sọ jáde.

oríṣiríṣi ìròyìn ròyìn ni a máa gbé sọ́kàn yẹn láti fi ba tèèyàn jẹ́ yẹn lè gbọdọ̀ máa wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá àlejò àmọ́tòdà sọ́lá pété ní kọ̀ọ̀kan yín máa ń kírun tí ń ro pé ní sóhun ya bá bí òṣó àlejò ní kò gbọdọ̀ fi rùn yẹn lẹ̀ tí tí ó fi dájú pé òun gbọ́ pé afẹ́fẹ́ jáde lára òun àbóngóorùn tí ṣètọ́nu dààmú tẹ́ pé bákan nìkan náà sọ ọmọ bá lẹbi pé nílò yìí lórí ti pọ̀ jù tó ń bá ń ṣe ìjọsìn lọ́wọ́ àlébi ìkan nínú àwọn ọmọ èṣù ni tí ń jẹ́ kìnzí pé tó bá ti ṣẹlẹ̀ sí ẹ lórí irun kọjú sí ẹgbẹ́ òsì kan ṣe táfùlù bí ẹni tó tún lórí rẹ̀ ta wọn ṣàwùjọ kọ́ máa kírun ẹ lọ gbogbo ìṣẹ́lẹ̀ bá ti fẹ́ ṣe dáadáa ṣètọ́jú jókòó tíyàn kò ní jẹ́ kọ́ ṣe ara burú rẹ̀ nù yẹnìyẹn náà gbọ́dọ̀ ṣọ́ra síra rẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra fáwọn èrò burúkú tó bá fi ń dọ́kan rẹ̀ kó lè mọ gba dànù pé àwọn òfin mi là ẹlẹ́wẹ̀ kàbí kó ń jalè báyìí àbí kó ń ṣe báyìí torí pé ẹni tí ṣe ìtọ́nu bá gbé sí lọ́kàn tó bá ra ẹ̀kọ́ tó yóò padà ṣe tẹ́yẹ ìtú yóò padà ṣe tó de àlẹ́ àsùnmù tó di tẹ́yẹ ní ní determination tó kó ṣe níbi tó ti kọ́ bẹ̀rẹ̀ ní àlùwàsíwàsà yóò kọ́kọ́ lò yóò kọ́ sọ sí lọ́kàn èrò ṣètọ́nù ló gbé sílẹ̀ ní ara aburú rẹ̀ sí tó bá ṣàbúrú náà ọlọ́run ní àsásẹ́yìn kàmọ́sálì ṣètọ́nù ara àwa ṣètọ́nù kì í ti kọ́lá lè kí ìsáàlì fòrò yóò sọ fún yẹn pé ṣe náà yàtọ̀ náà ṣe kèmí sọ́nà fàlámù káfàrọ̀ tí wọn náà bá ti wá tẹ̀lé kọ́lá ìní ìbàrí omi èmi ò ṣe tiẹ̀ mọ́ òun mẹ́rin mọ́ ìní àkáfù lọ́hàrọ̀ balẹ̀ àlàmì ẹ̀rọ oníjàmbá onígbà wọn kílẹ̀ òkè mi gé ń páyọ̀ lọ èyí gbọ́dọ̀ sọ́ra láti fi àwọn èrò tí ò dáa kí ẹ̀rọ ìjìnlẹ̀ sí kọ́mọ jẹ́ kí òun mọ kó sínú pápẹ́ ṣètọ́n lọ́lọ́run fi sọ pé nínú wa rẹ̀ ni pé ní àlùwàsíwàsí a máa kóró òyìnròyìn sí yẹn lọ́kàn àlẹ́bí ìwàsíwìsù fi sòdúrì náà ni mo ń kóró òyìnròyìn sínú ọkàn ọmọnìyàn ṣètọ́n tí ó mọ̀ gbèrò owó wá sí ọlọ́kàn èrò dáadáa kò ní jẹ́ kọ́ ọdún mẹ́ẹ̀ pé kò fẹ́ kọ́ ṣe dáadáa. àníṣe ìtọ́ni yóò wọ ọkàn mọ́ ènìyàn èwo lè yẹn ṣe jù ẹ̀rí láti fi sọ̀rọ̀ ẹnu nínú wa náà tó káyipẹ́ ẹni tí ń ni yóò fẹ́ kọ́ ọ sí lọ́ọ̀ fẹ́ tó ti mọ̀ pé sí lọ́ọ̀ tẹ́lẹ̀ yóò wá jókòó tiẹ̀ ìtọ́nù òpin níjọsìn yóò mọ ẹgbẹ́ wa ìyẹn làwọn tó ń ṣe bíríà àdádálẹ̀ nínú ẹ̀sìn ìṣètọ́nù jókòó tẹ lómi òṣèré báyìí ìjọsìn bẹ lọ́kẹ́ ọ̀nà ní wàá fi dàrú yẹn lọ ní wàá gbé ìjọsìn tọ́lọ̀ òfin rán níbi wàá pé nígbà tó bá ń sin náà bá gbà lọ́wọ́ ẹ̀kọ́ tó gbogbo téèyàn bá ṣe tó bá yàtọ̀ tó bá nàbí ṣiṣẹ́ wọn ní gbà. man ahdatha fi amrina hadha man laysa minhu fahuwa radd ìyẹn pé hadha ọ̀rọ̀ ẹ̀sìn tá a mú wáyé ẹni tó bá lọ gbé kalẹ̀ bá míì tí èyí èèyàn ń sin lọ yóò tì í tì í kí èsì àtẹjù lórí ìsin lọ tó bá rí pẹ́ni tí èsì lọ ni yóò mọ yóò mọ kì í mọ́lẹ̀ láti mọ ṣètò lọ inú ìlànà ṣètò nù bákan ní inú ìlànà rẹ̀ òun náà ni a máa kó a máa fìyàn lọ́kànbalẹ̀ lórí aburú ẹ̀rí a máa fìyàn lọ́wọ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ bákan náà a máa kó àwọn èrò èrò tó yẹ pé yóò mọ èrò tó ń jẹ́ kó ṣe tọ́lọ́ a máa kó sí lọ́kàn ẹ̀rí ara tó sọ pé wa ò mọ̀ níhìn ara tí mo ṣe fún ọ ni pé ò mọ̀ níhìn kí wọ́n máa fi ọlọ́kà balẹ̀ ẹlòmíì ò ní ṣe tọ́lọ́ kí wọ́n ṣe àpàdà máa ṣe tó bá dìgbà báyìí ìgbà ta ló sọ pọ́ di láyé tó bá tún dìgbà náà ṣètọ́nà tó jẹ́ òkó tì yóò torí nǹkan mi fi kẹ́wọ́ lèyẹ fi fi nǹkan tó yóò ṣe nítọ́lọ́ èyẹ fi pé ó dìgbà báyìí dìgbà báyìí fa ò mọ̀ níhìn ẹ̀rì ó mọ̀ fi ọlọ́kà balẹ̀ inú lànà ṣètọ́nù nínú lànà ẹ̀ olóòní pé ní a máa pààyàn láṣẹ kéèyàn máa pa ìtọ́lọ́hún gbé kalẹ̀ dáadáa kéèyàn máa padà ìyẹn ló balẹ̀ pé nígbà tí lérí lákìlẹ́ka nínú alukur'an ọlọ́ọ̀ni inú tó sọ ni pé ní fa àmúrọ́nàhùn máa máa pa wọ́n láṣẹ kala yòóga yìí rònà kálíkọ̀lá ẹ̀dá tọ́lọ́hún dá máa jẹ́ kí wọ́n padà ayé pé ẹni tí ń bóra ń sìn ṣètọ́nù lójókòó tì ẹ̀rí ẹni tí ń pa bọ́lá ọ̀sẹ̀ dẹ́ dáadáa yẹn lọ chẹ́ǹjì fèsì ń ṣètọ́nù lójókòó tì ọlọ́run ọmọyìnbọn ní asọ́mọ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ ọmọyìnbọn ní ṣètọ́nù ìlà àbúrò rọ̀ gbogbo ní ṣètọ́nù kó sí yẹn lọ́kàn ẹ̀rí gbòòrò ìtàjẹ́ ní bákan náà inú ìlànà rẹ̀ tẹ̀síyínú lè ní nsán àlùbáàbẹ̀ a máa ṣe tí ò da lẹ́sọ̀ fún yàn tí ò da yóò ṣe lẹ́sọ̀ ní tó wá da yóò máa rí kéèyàn máa rí níbi tí ò da bá a ṣe ń kírun yìí sìn ẹlòmíì òrí rẹ pé òun máa ló distract ẹ̀ ó sì lè máa kírun ṣùgbọ́n ẹni tí mu tí tí ọlọ́run fẹ́ tí ṣètọ́nu bá gbá mú yóò sì máa sọ pé tó dáa nù tẹ́ bá gbé tó dáa fọ́lé lóòrùn ewúrú kẹ́ bá àfi yìí tí ó sì ṣẹlọ́run ẹni tí ń gbégún yóò mọ̀ ní pé tó dànù kódà bóòlù ṣe mú tí kálukú tún fẹ́ra yìí òun kan pọ̀ yóò tún mọ dúnú rẹ̀ ìtọ̀nà tó rí kó dànù ṣètò lò á ń jẹ́ kó wẹ̀yìn o ẹ̀rí atúmọ̀ láwọn ọmọ ṣẹ́ rẹ̀ àwọn gbogbo rẹ̀ nínú àwọn ẹni àtàlùjẹ̀nu pé ẹ máa ṣe tẹ̀sẹ̀ rẹ̀ gbọdọ̀ jáwọ́ látọ̀bàrún na àlè àtàkùn wàlá tọ̀bàrún na wàdàn wàlà àwọn àlàyà bó ó kọ̀ àlẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ lè ṣẹlẹ̀ ní ìjọ náà tí àwọn nǹkan tó yẹ pé ṣètọ́jú ti gbá mú sọ fáwọn yòókù pé ẹ máa ṣe ara wáyé lọ ẹ máa ṣe nǹkan tó tó yàtọ̀ sọ́nà ọba lọ eléyìí gan lọ́nà inú ìlànà ṣètọ́nù tó yẹ pé ní tí ò da àṣẹ lẹ́sọ fáwọn èèyàn kó wàá kakú bàbàrà tápẹ́jú ẹ̀sìn zìnà àwọn èèyàn kakú kankan mọ́ tẹ́tẹ́ títa hàn kakú kankan mọ́ gbogbo nǹkan yẹn ẹ̀ṣẹ̀ sí ni kí ló ṣe lẹ́sọ fún nǹkan tí ò da yóò wá padà di tó da láwùjọ ọmọnìyàn nínú àwọn ìlànà rẹ̀ bákan náà a máa pa ìlànà tí yẹn ń gbé bọ̀ látọ̀dọ̀ náà bá a máa padà anabi amusa sallallahu alaihi wa sallam hadith kẹpẹ ní khalaqtu ibadi hunafa'a kullahum gbogbo àwọn ẹrú mi mo dá wọn lórí tàwíìdì lórí ìwọ náà lọ́kàn ní kálukú gbé wáyé gbogbo ẹni tó ń bí sáyé orí ìwọ náà lọ́kàn là ń gbé bọ̀ fa ìnáwó ìtura láti irun ṣèyítọ́nù ṣùgbọ́n ṣèyítọ́nù ló wá gbá wọn mú nígbà tó dáyé ṣàyàfín àwọn èṣù tó gbá wọn mú ẹ̀mí àná wọn pààyàn láti pé fa amọ́rọ̀ tì hùn ayé kúrò bẹ̀là ó wá ń pa á láti ká ṣe kẹfẹ́ ní sọ́nà ó ń ṣe tó lọ sí lẹ́tọ̀ọ́ ó ń ṣe léwọ̀ fún wọn ó ń ṣe tó lọ sí léwọ̀ lẹ́tọ̀ọ́ inú ìlànà ṣèyítọ́nù náà tó ní àwọn ilé iná ẹ̀rí bákan náà nínú ìlànà rẹ̀ náà ni pé ní a máa fún àwọn ẹni ibi tí àwọn náà bá ń sìn lọ́wọ́ ẹlòmíì ṣètọ́nù àwọn èṣù nílò torí pé lánàá rẹ̀ ló náà rìn ẹni tí ń gbé nǹkan sódíta tí ló fi ń bẹ èṣù pé kó ṣe báyìí fún olóòsì wọn ṣe ṣùgbọ́n tí ṣètọ́nù bá ṣe nǹkan fún ọmọ kó fẹ́ sọ ẹ̀dùn ni o torí pé ẹni tí ṣètọ́nù náà lọ́wọ́ olóòtú kọ́kọ́ jọ́sìn fún nítorí kó ṣe fọ́lọ́ yóò ti ṣe fún pé yóò pẹ́ lọ fún ni alẹ́ tutù ni a ṣe tutù fáwọn kan léwu lọ́n ṣe tutù fún aláṣejẹ ní báyìí náà ṣe ní í ṣe alẹ́ oníta ló ní í gbé sí ẹni bò mọ́bì kan ní Ọlọ́run subhanahu wa ń sọ̀rọ̀ ń pa àwọn àlùjẹ̀nu kan nínú alukur'an nígbà táwọn gba islam àwọn tó àṣírí báwọn èèyàn máa ń ṣe pé níwà iná òkánà rìjáàlì minal ins àwọn èèyàn abara kan wà ya'udhuna bi rìjáàlì minal jinn àwọn àwọn àlùjẹ̀nu ní ń gbọ́wọ́ ní onígbọ̀wọ́ wọn tó ń lọ ń bá lábẹ́ àwọn ní ń wárí fún ẹlòmíràn sì tún máa lóun ṣe tọ́lọ́hún ṣùgbọ́n wọn àtẹ̀sù lẹ́jọ́ ń rìn lẹ́jọ́ ń jẹ ẹ̀rín bákan náà nínú ìlànà tíṣe tó ń tún máa fi ń ráyè òun náà ní pé ní àwọn ojúṣe kan kò ní jẹ́ kéèyàn rí ṣe kó lè ba àráyè nígbèésí ayé yẹn ojúṣe tí ẹ̀sìn ní kéèyàn ṣe téèyàn bá ti ṣe é ṣètọ́ ló sọmọ yẹn ni torí pé ẹnìkálukú ní kọrí nǹkan bá lè àwọn ọ̀sánlá ti sọ pé aná tó dúró tì wá nínú àwọn màláìkà àtúntì tàwọn àlùjànnú ó sì mọ dààmú wa ànábi ní ó kẹjẹ pọlọ ti wá ń rìn mí lọ́wọ́ ń bi tèmi ó ti gba islam ìyẹn pé kọrí inú tèmi ni ò ní pàmí láti aburú pé ní wá pẹ̀lú yẹn tó jòkó ìyẹn ni wọ́n ló jòkó báyìí kàn mọ́ lòlòkulò títí bá lágbára èyí tó jẹ́ kọ́ rí tó dúró tiẹ̀ yóò lọ bú ṣe pé àjẹ lọ sí tọ́lọ́ ìwé ká pẹ́ ti ṣètọ́ ni yóò jókòó tiẹ̀ ìyẹn ló fara lẹ́bi lọ pé ní ìrokúrò sí lọ́dọ̀ tèmi tó pé kọ́ rí inú tèmi nínú àwọn tàlùjẹ̀nú yìí tó jẹ́ ó ti gba Islam ẹ̀ńkálukú nílé wà ní ẹgbẹ́ rẹ̀ kọ́nà subhanahu wa ta'ala kó ṣàánú wa kí ó yà wá ya ṣe ìtọ́ọ̀lù ọ̀tá ni tí gbogbo agbọ̀dọ̀ mú lọ́ta wa bá agbọ̀dọ̀ tó máa ń pè ní Eh, sọ́tà mi ni àbíkẹ́ sọ́tà mi rárá ṣe ìtọ́nù ọ̀tá rẹ ni ọ̀tá tó fojú rẹ ni ọlọ́sìn ni wàhálà tẹ̀tẹ̀ mi ò kòtò wá ti ṣe ìtọ́nù ẹ má tẹ̀lé lánàá ẹ má ẹ má ẹ má gbé ìgbésẹ̀ rẹ̀ ẹ má ní tọ́ ẹ sáfún ni kọlọ́mà sùpánà wa ta lá kó ya ṣe ìtọ́nù. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúṣin ọlọ́run ṣètọ́nù tá à ń sọ yìí òun náà là ń pè ní iblis ẹni pé ní tí yorùbá ń pè ní èṣù èṣù ẹni bí ẹni ẹ̀kọ́ tó yẹ pé ní ó gbé ọ̀tá rẹ̀ látòrí baba ńlá wa Ádámù kò sì yé bá wa sọ̀tánlẹ̀ pé gbogbo ọmọ tó bá ń tara rẹ̀ jáde bí ṣe máa bá wọn sọ̀tánlẹ̀ ó sọ mí kankan ní wà akitara ọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní dúpẹ́ fún wọn ní ṣe tiwọn lọ ìyẹn ló fàtẹ́ pé ní a fi bọ́ lọ́wọ́ ẹni bí yìí nínú ọ̀nà tá a fi bọ́ náà ni pé ká máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ká máa wáṣọ lọ́dọ̀ ọlọ́run kó sọ wọn bí aburú ṣètọ́nù ká máa wáṣọ lọ́dọ̀ ọlọ́run ló mú gbà a'udhu billahi minash shaitani rajim kó sọ wọn bí aburú ṣètọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé torí pé lè bá dúró tọ́lọ́ tẹ́ ẹ wá ràn lọ́tọ́ bí a ṣe lábúrú ẹ̀pọ̀ tó yín ọlọ́run yẹn pé ní inna kaida shaytan kana da'ifa ètí ẹ̀ lẹ́ ẹni tó bá dúró déédéé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ò dúró déédéé tó yẹ ká ṣe inú ẹ̀sìn àṣeéṣe tọ́nu tó ń gbá nkálukú bọ́ọ̀lù káàkiri níbi tó wá fẹ́ dà wá sí náà ni tọ́lọ́mà sùhánà àtàlà kó ṣàánú wa agbọ́dọ̀ jẹ́ tí ó máa wá sọ́lọ ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà níbi aburú ṣètọ́nù yẹlò fàtọ́lọ́ ní tàbá fẹ́ ka koran báyìí ta ìkọ̀rán tọ́lá fẹ́ ka koran fásitẹ̀ ìdìbìlá mí فإنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون torí pé kò lágbára lórí ẹmu mi ní tó dúró déédéé tó sì gbára lọ́lọ́ innama sultanuhu ala alladhina yatawallawnahu ṣùgbọ́n àti bá mú lọ́rẹ́ ayò tó ń rí lànà ẹ̀ náà ni mo rí tísán sọ agbọ́dọ̀ mọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́ kó sọ wá bí aburú ṣèitọ́ọ̀lù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé àrọ̀jìn ẹni tá a ti gbé jìnà sí ìkẹ́ ọla ọba àlekè ọlá bákan náà nínú táàfì tó sáfún aburú ṣètọ́n onáà ní àtàfàkù òfin agbọ́dọ̀ gbẹ́sìn ọlọ́run yé agbọ́dọ̀ gbẹ́sìn ọba yé torí pé àìgbẹ́sìn yé yóò jẹ́ kí ṣètọ́n lè lónìí nínú àwọn tí ó kórira jù láàrin àwọn ẹ̀dá òun ni àwọn tó jẹ́ pé ní wọ́n báyé tó tó bá fẹ́ sọ wọ́n nù wọ́n gbàgbá eléyìí tó hàn sí mi yìí èsì lànà ọlọ́ ìlànà ṣètọ́nù bọ̀tí wọ́n tó ọgbọ́n kankan yé yẹn lẹ́lẹ́ lómi lé ni yóò mọ ṣe fáàrí pé nǹkan bá lòún ṣe à ṣètọ́nù nílò eléyìí ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ẹlẹ́ lómi ẹ kíkọ́lá pé ẹni kò bá kírun mọ́ ẹni kò mọ́ kírun mọ́ òun rí lójú oorun ni òun lè mọ́ kírun bóòlù ọlọ́run ṣe ṣe nǹkan ní òfin táni bí ó ṣe tí ó ṣe kú tí ó wà ní kankan lọ pé kó ọmọ rí wọn ọlọ́run kọ́ ló sọ yín fún ọ ṣètọ́nù lọ́rí àwọn ètò mọ̀ lọ́mọ ọjọ́ ìkó ojú oorun ló ti rí wọn ni kó o mọ kírun mọ́ tó wáyé kẹ́ni tó gbẹ́sì yẹn yóò pé irọ́ ṣètọ́nù lélẹ̀ àbí nǹkan tọ́lọ́ ló dá nǹkan wọn ń sọ sí wọlé pé nǹkan yóò dá àbẹ́yẹ kan náà ń sọ tí wọ́n ti gbẹ́sì ọlọ́run ìlànà ṣètọ́nù náà fẹ́ fi lọ́lẹ̀ bí kì í ṣèlànà ọlọ́run ìmọ̀ ọ̀tọ̀ gbẹ́sì ọlọ́run báyé gbogbo làǹtọ́ nígbà tẹ́lẹ̀ kan gbé kíní báyìí báyìí ṣe báyìí ọ̀rí ọ̀bùn mórìta ni ọ̀bùn mọ́sọ̀bù ni inú tiẹ̀ náà ló bá ah, nǹkan lálẹ́ fún mi yìí kódà ẹni ọlọ́run ló fún àwọn àfáà àwọn àfáà tó gbóná gbọ́tọ̀ bá mọ tó ń ṣe wọn gba nǹkan tá ń bò mọ́lẹ̀ yìí ẹ̀rọ bẹ̀rẹ̀ sọ ní àwọn ọmọ nǹkan mọ́lẹ̀ ẹ̀rí àbí eléyìí nǹkan funfun bálálá lọ́ọ́ pa àyè tó sì tuntun pa báyìí ni báyìí lọ́ọ́ lè fi jẹ́ ìwọ nìkan lọ́ọ́ gbọ́dọ̀ jẹ́ nǹkan rẹ̀ gbọ́dọ̀ dálẹ̀ adìẹ nínú kan nìwọ láfi ṣe kíníkà ètùtù fún wọ́n sọ pé eléyìí ìlànà ṣètọ́ni ni kì í sí ìlànà ọlọ́ ṣùgbọ́n tí yóò gbọ́kàn yé kó ní o lè ṣe yóò tún dúpẹ́ gan ni yóò tún gba wọlé bẹ́ẹ̀ ìyẹn ló fàtẹ́ pé ẹni tí ó bọ̀ ń bi páńpẹ́ ṣètọ́nu gbọ̀dọ̀ bẹ́ẹ̀ tí ó gbẹ́sìn ọlọ́run báyé ìgbẹ́sìn ọlọ́run báyé tá ń sọ fún wa kì í ṣe pé kálukú ló jòkó tẹ́tẹ́lẹ́ ìtẹ́yẹn máa ń ṣe ṣe ń pèrè àkìtà sí ni àlẹ́bí ni ká lọ wá mọ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo wa ó lè má yẹ gbogbo àlá gbogbo ẹgbọ́dọ̀ máa ń lọ ọ́fì máa ń tọ́tọ́ àti tí ò tọ́ wọn kálukú ní òkú tíṣe tọ́ ní bámu kò ní lẹ́ẹ̀ níwájú ọlọ́wọ́ torí pé bí ìgbà pé yẹn fi ra rẹ̀ ẹlẹ̀ fún kòkò ni tó sì ríbi tó yẹ kó sá sí. sọ á ní í ṣe pàtàkì fún wa ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ni wọ́n ń da nǹkan tí ò jọ mọ́ra ń da pọ̀ wọn fúnra wọn àwọn náà sì ń da tó gbọ́n lẹ́sìn tá a fẹ́ sáfúlà náà ṣètọ́n àwọn kan náà kírun mọ́ wọ́n ní olórí àwọn ẹnìkan wọ́n kiri wọ́n pé àǹtí dẹ́ni kẹ́ wọ́n ò pé àlẹ́bí tí wọ́n lè fi kíkú subhanallah ẹ wá ní káyìí wọ́n kiri kó ọlọ́run kọ́ ló sọ yìí kò sì fi yìí rán ẹbí wọn pé káyipẹ́ ni tó sọ fún yín rí nǹkan tó tọ́ ṣe tọ́nù lórí lójú oorun wo ní tẹ̀lé lórí yìí tukẹ́ tí òpó kankan yé yóò rò pé bẹ́ẹ̀ náà làwọn ń ṣe yóò fi mọ ìlànà ṣe tọ́nù lọ bákan náà nínú tí èèyàn mọ tó fi ń rí èèyàn tó máa ń rí mi oní ni àwọn súrà kí wọ́n tẹ́ kéèyàn máa kà nínú alukur'an bíi súràtul ikhlas súràtul nas súràtul falak ẹ̀rí kó wà ní súràtul falak àbí súràtul nas ta kà fúnra lẹ́ẹ̀kan tọ́lọ ní káwá sọ bí aburú ṣe ìtọ́ni tí wọ́n ń kó ròyìn ròyìn bá ní. alẹ́dì yuwaswisu fi suduri nas tí wọ́n ń kó ròyìn ròyìn bá ní. ṣùgbọ́n subhanahu wa ta'ala ó sọ fún wa rẹ̀ pé ní sharri waswasil khannas ẹni tí máa ń kóró ìró ìbàdàn but bẹ́ẹ̀ náà a tún máa sá pamọ́ a tún máa kárí wọnú wọn nígbà wo tí ṣetán bá fẹ́ gbé lórí rẹ̀ wá tó bá sáde ọlọ́run ọba ṣetán ni ó ṣàlù torí ọ̀lẹ ni ojó ni ṣùgbọ́n èèyàn mẹ́rin ló ń sáde ọlọ́run jẹ mọ́ ṣetán ni ó sálọ ni ìyẹn ló padà níbi sọnù hadith kẹ́kẹ́ tó lù pẹ̀lú bá bẹ̀rẹ̀ sí pẹ̀lú pé Allahu akbar Allahu akbar tí wọ́n náà wí tó pé Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha kí wọ́n náà sọ àṣàdọ̀ ńlá ìlà ìlà torí pé àwọn rántí ọlọ́run inú ṣíṣe ìtọ́nu ètì jù ni yóò sá lọ ni àlẹ́mi kò ní wá mọ́ lásìkò tó bá pè mú tó bá yí yóò kàn sáré dé ni yóò bá mọ kọ́lọ̀ yìí lè pe mọ́tì lọ mọ́ṣáláṣí ṣèpọ́sẹ̀ ìpè lórí mi ìwọ tó gbọ́ pè mú tó dáhùn gbà ti lè dìde tó o bá múra rákà méjì ó bọ́mọ ọlọ́kọ tó jọ ìwọ̀n àlẹ́mi ni tí ẹ bá tó wá lórí tó gbé kọ́ mọ̀ ẹ̀rì torí pé ń yóò tó fara pamọ́ tó bá ṣe kọ́mọ̀ tó ká bára báyìí gbogbo rò yóò kẹ̀mọ́ sáde ni ntọ́rò tẹ́lẹ̀ ọba mọ́ ro ṣùgbọ́n tí wọn fẹ́ gbọ́n bí aburú ṣe tọ́ kéèyàn mọ́ rántí ọlọ́run ní gbogbo ìgbà ànábì àbúkọ̀tà sọ́lá onídẹ́ni kọ̀ọ̀kan yín bá wọlé tí ó wọlé ó ń bọ̀ láti nìkan kò ṣe bísímìlá láti rántí ọlọ́run tó wọlé bẹ́ẹ̀ ń bọ̀ láti fi ṣe ṣètọ́nu ó sọ pé ní àdìrọ́tì tó ná alimọ̀bíìtì ó sọ fún ọmọ lẹ́yìn rẹ̀ pé a ti ríbi tí àásùn lénìí látó gbóúnjẹ fún ọ ọ̀dárúkọ ọlọ́run ọkàn tó dá ọ̀njẹ́ lọ bẹ́ẹ̀ lẹ́nu ṣètọ́nù ó tún sọ fún ọmọ ẹlẹ́yìn pé ní àdìrákìnà ni mọ̀bí tá wọ́n àṣà àrí oúnjẹ tá a jẹ sùn lẹ́nu àtúndì tá a fi tá a gbé so ìrántí ọlọ́run nínú tó máa ń ti ṣètọ́ dànù fún yẹn ni anábẹ́ àbúrò sọ́lá ó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá jáde tó bá sọ pé ní bísímìláhi la hawla wala quwwata illa billah tó bá ṣe dùá yìí bó ṣe mọ tó pé ọ̀pọ̀lọpọ̀ àlámọ́ sọ fún wa pé tánàbí bá fún wa nítorí lẹ́nu ètò pápá tó ń ké lọ́ba ti jáde lọ mọ̀kàkúrọ̀ làwọn kan látọ̀ bá tún dún nímọ̀ ìgbẹ́ bídíà ni ó jẹ fún ọ torí pé kò sẹ́ẹ̀lì fún o ti kúlẹ̀ aláṣẹ tó wá gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ọ́ gbẹ̀sẹ̀ torí pé kọ́ba náà níyẹn pé gbogbo ọmọ kámọ́kàlá ké tó jáde táàsì rẹ̀ rí fún wọn ti sọ́ọ́dì jọ́sìn nù ní tí ó sì jọ́sìn jọ́sìn ọgbọ̀dọ̀ sọ́ọ́dì jọ́sìn ní táwọn sọ táwọn jáde lẹ́nu àná gbogbo àwọn èso tó bá wà lọ́nà ọmọ ẹ̀yà fún mi tànà aláwò ṣàyàtọ̀ àwọn èso ọmọ ẹ̀yà fún kọ́nà mi jẹ́ pé ní ẹ̀ tó mọ̀ ẹ́ ti pé lọ àtàkì lágbájá lé àtàkì ilé ti sáà di lọ́nkọ́ ó ti sáà di ọlọ́run kó tó jáde kó lé ṣùgbọ́n kálukú ìlànà o ẹjọ́ ojú mi ṣe o bí ló pẹ̀ jáde ẹlòmíì tọ́ tiẹ̀ lání ẹlòmíì fi tiẹ̀ rárá ni fi rárá ni bá fẹ́ ìlànà tí ẹnikẹ́ni ló gbé jáde gan ìlànà tí ò sọ káwọn lóòrèkóòrè ṣe tọ́nù gan òun gan fi pé ìrántí ọlọ́run máa ń léwu sájìnà ó máa ń léwu sí jìnà Abu rọ́bí anábì sọ̀rọ̀ kankan nínú nǹkan táwọn mùsùlùmí ní nǹkan bíi wa láti fẹ́ ó ní kó sóun jẹ́jẹ́ kó jọ òun ní wá mọ́jọ́ mi ó lọ ó tún padà wá ó tún gbámú kó sóun jẹ́jẹ́ òun ní wá mọ́jọ́ mi ó tún padà wá lẹ́lẹ́kẹta ẹlẹ́kẹta tí ò rí kíyàn wọn wá pé ah, ẹni yìí náà dúró tọ́lọ́ náà fi rí nǹkan yìí ṣe ó wá sọ fún àbúrò rẹ lágbà tí ń lọ pé ní jẹ́ńkọ́ ní kíní kan pé máa ṣe ayatul kursi kan tó ń sùn anábìwá bí àbúrò rẹ rà nǹkan ọlọ́fin ànábì bí ti ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ rẹ̀ àlejò tí wọ́n ń bọ́ láti jẹ́jọ́ ọmọ ọmọ ṣètọ́nù kí ló sọ fún ọ ní kí wọ́n ka ayatul kursi ànábì ní sọ́dà kọkà ó tọ́ ni tó sọ àwọn àkàzó bó ti yẹ pé ń kúrọ́ ni ṣùgbọ́n tó sọ láàrin kí ni òótọ́ ni wọ́n pẹ́ nínú tá a tún lè fi dìfẹ́ǹdì ara wa ni pé ayatul kursi pàápàá jùlọ tá a bá sùn lálẹ́ nínú tá a tún máa ń ṣe ẹ̀rí bákan náà nínú tá a tún lè

ìtọ́nù bá sì ní ìtọ́nù bá ní ká ṣe táyì ẹ bá ń ṣe kí ló kọ́ wọn kán ṣe ṣe o ṣe ìtọ́nù ni táyì bá lágùn mọ́ra wọn kúrò wọ́n sì ń kẹtì aburú kan kúrò mẹ́ ẹ̀sùn lómi tó ti ń ta tẹ́tẹ́ wọ́n ní òun fẹ́ lékún nígbàgbọ́ ara wọn lé lékún nígbàgbọ́ bá ìwọ náà nílànà èṣù nǹkan ọlọ́run mọ̀ ṣe wá léṣu ọlọ́run jẹ́ ọlọ́run yàwá yéṣu wọ́n tó ń jòkó níbi tó ti ń ta tẹ́tẹ́ ìdí èṣù lọ wà wọ́n tó ń jòkó síbi tí wọ́n irú bẹ́ẹ̀ ṣètọ́nu máa ń lò yẹn ni torí pé èèyàn ò dúró tọ́lọ́ tẹ́ bá wọn bí tí wọ́n ti ń kírun èyí tó ti ń ṣe tọ́lọ́ tó ti ń gbọ́ wá sí ẹ̀rí pọ́kùn mọ́ balẹ̀ yìí tí ẹ̀ bá ní lánà èsù tẹ́lẹ̀ yóò mọ kó lọ́kẹ́ ẹni ṣùgbọ́n òrìn pẹ̀lú èèyàn rẹ ọwọ́ náà tí kò sanwó èsù ọtí kó sí kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó sànù ẹnì kọ̀ọ̀kan wa bákan náà àwọn nǹkan rújú gẹ́gẹ́ níbi àmọ́sà sálám tó jẹ́ pé ní nígbà tí ń ṣe àlè ìtìkáàfù lọ́wọ́ yìí tá a máa ń ṣe ní mẹ́wàá gbẹ̀yìn náà wẹ̀ ìkan náà ìyàwó ànábi wa bẹ̀wò tá a mọ̀ sí sọ̀fíyà ànábi wa sì yá ìjáde díẹ̀ nínú òkùnkùn nínú ọdún òkùnkùn ni àwọn sọ̀hábà kan àwọn eré kọjá wọ́n ṣe ráàlẹ́ nìyẹn sáwọn sálábì wọ́n sáré lọ ti wọn wọ́n fẹ́ lọ jìnnà ànábi wa pẹ̀lú ẹwà ẹwà ẹwà àwọn lọ jẹ́jẹ́ tiwa ànábi ni bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ lọ jẹ́jẹ́ ni Sọfíyà ìyàwó mi lájọ dúró ó wá mi wá mi títí ń ṣe àlẹ́ ìtìká fún un anábì nítorí mọ̀ pé ṣe ìtọ́nù bí ẹ̀jẹ̀ ṣe ń rìn lára wa ni òun náà ń rìn lára wa ẹni déwájú tó sì kó padà wá gbèrò ìrò yìí sí yín lẹ́yìn pé ah ṣé pàdébí náà tó ń bá àbúkú yóò gbé olómi sì ní bá sọ̀rọ̀ nu òkùnkùn kó ń bà jẹ́ rújú kí ṣe ìtọ́nù mọ̀ bá aráwọn ẹni ẹ lò anábì wá ti sàlàyé pé ìyàwó mi Sọfíyà ni torí pé ṣe ìtọ́nù ẹni máa ro nǹkan tẹ́lẹ̀ tó bá ti rí ká ah, kínú ni mo ṣe ń bẹ̀ lálẹ́ kínú obìnrin obìnrin ah, ó dúdú ànábì ẹ̀rí ìyẹn ló fẹ́ẹ́ pé ní tí wọ́n lọ bá rí pé ní yóò fa kíṣe ìtọ́nù kó lo àwọn èèyàn lára rẹ ṣàlàyé ẹ̀rí ọwọ́ àmì tí wọ́n ti ń tọ́tí wọ́n máa ń wò pé ah, tẹ́yẹ̀ lè déwájú tó ń ga bàbá alágbájá tí pé náà ti mọ́ mu tí àbí kí ni wọ́n á ṣe ń bí ọba ti rí pé ibi tó wà nǹkan tí ó lo ṣètọ́nù tó ẹgbẹ́ àwọn èèyàn lómi láti sọnù látara ń tọ́ ṣe wàá pè é ẹ wá o àdúgbò yìí mo wà ẹnì yìí jẹ mí ní owó mo wá gbà ní ọwọ́ rẹ̀ àbódó mi tẹ́tí ta tẹ́tẹ́ náà àbílẹ̀ iná wo nígbà àbájẹ̀bù tí ó jáde ni ká àbúrò dáàdì mi kan náà ń gbé mẹ́rin ní dúró dà wọ́n ní ibi tó ní pọ́ ọ̀lẹ́ déwájú tó kí ṣe tọ́nu mọ́ ẹgbẹ́ sẹ́mi ọ̀pẹ́ ha ṣe lágbájá náà ṣe bẹ́ẹ̀ tó náà ṣe bẹ́ẹ̀ ààrẹ èrò tẹ́sí náà tí ò rí bẹ́ẹ̀ yóò mọ̀ ẹjẹ́ sẹ̀ wájú ọlọ́ ìyẹn ló fà tẹ́ ẹ bá rí nǹkan tó lè rọ̀ yẹn lójú tí ṣe ìtọ́ọ̀nù tí ó wàá lò wọ́n láti fi lérò aburú kí yẹn ṣàlàyé bó ṣe jẹ́ lórí pẹ̀lú obìnrin pé à àǹtí mi mo wá dúpọ̀ iná dá àbá alágbèjà rẹ̀ tẹ̀ ń yàlè wọ́n sì kó ní gẹ̀dọ̀ wọn lọ agége ẹ̀wọ̀n obìnrin wa ẹni tó wá rí ọyọ́wò ká kí ni wá kí táwa lóbìnrin dọ́jọ́ ń lọ wọ́n ṣàlàyé rẹ̀ ká àwọn àǹtí mi rè o àbúrò dáàbì mi ni àwọn oní ẹ̀sọ́ à lóò bó ṣe máa ń yẹ kẹ́ mọ̀ wọ́n ni ìwọ lọ́ọ́

kó gbé wa lékè aburú rẹ̀ kó gbé wa lékè ọmọ lẹ́yìn ẹ̀ torí pé bó ṣe lọ́mọ ogun nínú àwọn èèyàn bẹ́ẹ̀ ló nínú àwọn àlùjẹ̀nu kọ́lọ́ba subhanahu wa ta'ala kí o ṣe dáadáa fún aláyé àtìlọ́jọ́ ògbéjà kìámọ̀ kó ṣe wá lọ́mọ àlùjẹ̀nu kó mọ̀ ṣe wá lọ́mọ iná wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.